orílẹ̀-èdè orílẹ̀-èdè Odùduwà ó ṣì máa dára orílẹ̀-èdè Yorùbá ó ṣì máa dùn sí i ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń ṣàn fún wàrà àti fún oyin ẹ jẹ́ ká parapọ̀ ọ̀gá fi mọ̀ ṣọ̀kan a ó rí fún ìmáa dára. <laughs> a kú bíbí ire o àwa ọmọ yorùbá a kú ìfọmọnìyàn ṣe a kú ìrọ́jú a kú àmúmọ́ra ẹni egun bá ń lé kó máa rọ́jú bí ti ń rárá ayé ní rárá ọ̀run ìgbà díẹ̀ ló kù táwa ọmọ káàárọ̀ ojíire yóò bọ́ nínú ìgbèkùn tá ó bọ́ lóko ẹrú táwọn aláìkọlà yìí kó wa sí tá ó bọ́ nínú ìdè tí ò jẹ́ kí ìran yorùbá ó tẹ̀síwájú. Si òmìnira yorùbá ǹjẹ́ ìwọ ti fọwọ́ sí i bí? bó bá jẹ́ lótìtọ́ àti lódodo ni ìwọ ń fẹ́ kí ìran yorùbá ó bọ́ lóko ẹrú kí ìjínigbé ó dópin kí ìpànìyàn ó dópin ìfipábánilòpọ̀ bíba ire nǹkan oko jẹ́ dídún màhúrú màhúrú mọ́ni káwọn ọmọ wa kàwé kó má ṣiṣẹ́ kí wọ́n rèlú òyìnbó àti wálé kó dogun yorùbá o ẹnu ara ẹni la fi ń kọ méje ọwọ́ ara ẹni la fi ń tún wà ara ẹni ń ṣe kò yẹ kọ́mọ ẹlẹ́ran ó jẹ́gun kò yẹ kọ́mọ aláṣọ ó wọ àkísà ṣó wá yẹ kọ́mọ bá wá dẹrú bí nínú ilé nìwọ́ wà ní fọwọ́sọmìnira yorùbá ìbáṣe níbi iṣẹ́ rẹ fọwọ́sọmìnira yorùbá inú ọkọ̀ èrò tàbí ọkọ̀ rẹ fọwọ́sọmìnira yorùbá nínú ilé ìjọsìn àti mọ́sáàsì fọwọ́sọmìnira yorùbá ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ńkọ́ ẹ fọwọ́sọmìnira yorùbá ẹ̀yin ọmọ ilé ìwé ọ̀dọ́ ìyálájé bàbálọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò olọ́kadà awakọ̀ àfi bínú yín bá dùn sí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí ni a ò fi ní fọwọ́ sí òmìnira Yorùbá. àìrìnpọ̀ a máa jọmọ ejò níyà o ẹ̀kan parapọ̀ ìkan mọ́lé ẹjẹ́ fìgbánú kan sọ̀já ká lè bọ́ lóko ẹrú. Yorùbá o lórílẹ̀‐èdè mi. Yorùbá gangan lórílẹ̀‐èdè mi. Yorùbá o lórílẹ̀‐èdè mi. Yorùbá gangan lórílẹ̀‐èdè mi. ilẹ̀ tó sàn fún wàrà ti fún oyin. Yorùbá gangan lórílẹ̀‐èdè mi náà lẹ̀ wá dúró dédé. Yorùbá gbogbo lórílẹ̀‐èdè mi. Ilẹ̀ wa tó ń ṣọ́ fún wàrà tó yí. Yorùbá gbogbo lórílẹ̀‐èdè mi. Ẹ̀yin òbí wa ẹ jẹ́ ká lọ lé. Yorùbá gbogbo lórílẹ̀‐èdè mi. Ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ jẹ́ ká rèlé o. Yorùbá gbogbo lórílẹ̀‐èdè mi. Ilé ilẹ̀ wa dúró dédé. Yorùbá gbogbo lórílẹ̀‐èdè mi. Yorùbá lórílẹ̀‐èdè mi. Yorùbá gangan lórílẹ̀‐èdè me. Yorùbá gangan lórílẹ̀‐èdè mi. Yorùbá gangan lórílẹ̀‐èdè mi. Yorùbá Yorùbá gangan lórílẹ̀‐èdè mi. Yorùbá gangan lórílẹ̀‐èdè me. Yorùbá gangan lórílẹ̀‐èdè mi. ṣe fẹ́ gbọ́ lọ́jọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkún lóyè Sunday Adéyẹmọ májàsọ́lá àdìsá aka Ìgbòho Òòṣà nípa bí gbogbo àwa ọmọ ẹgbẹ́ ìfẹ́ lọ́dọ̀ àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́ ààrẹ wa ọmọọba Adédayọ̀ Fáládé àti gbàkejì ààrẹ ọmọ Kẹ́hìndé Àbẹ̀bí tí ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn dinner with Ìgbòho bákan náà làwọn ọmọ gba ọba lálejò tajudeen ọlárẹwájú àjàlá láti wá ṣe àyẹ́sí fún olóyè ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní london kensington one seven nine to one nine nine holland park avenue london w one one four ul united kingdom bẹ̀rẹ̀ látago méje ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago méjìlá òru bákan náà la ti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba one million rally in london lọ́jọ́ kejìlá oṣù kẹwàá ó jẹ́ ọjọ́ kẹtàdínà pẹ̀lú ìgbòho o. léyìí tọ́láyọmí kó ìdímidà àti galára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn nípa bá a ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ni London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de ó fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrin dinner with Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọ́lọ́ńtírìlì ẹ lè pè tàbí kẹ́ wá WhatsApp Ọláyọ̀mí Kóìkì lórí plus four four seven five nine four zero five zero nine seven nine Jàdùbí lórí plus four four seven five seven zero three two zero zero three zero Tóyìn Ọláoyè lórí plus four four seven eight nine six zero one eight seven six four lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfọlọ́dún àpapọ̀ ọmọ Yorùbá ṣe kí ọmọ aládìgún wípé ẹ kú ọdún ẹ kú ìyẹ̀dún a sì ń ṣàmọ́dún a ṣàmọ́dún sẹ́ẹ̀mí ìtayàtọ̀ mọ́. Yorùbá yorùbá world media ló ń kéde lórúkọ gbogbo ọmọ yorùbá pátápátá. ebi ń pa mí o ebi ń pa mí ebi ń pa mí mi tí ì jẹun láti jẹta ẹ bá mi pa àwọn aṣíwájú blọgà kan jọ ebi ń pa mí kan wá fún mi lóúnjẹ ẹ bá mi pè bàbá Sokoti ẹ bá mi pè bàbá Àjídé Kòsọ́kọ́ ah, ayé mi ẹ jọ ẹ bá mi pè Awíkọ́ńkọ́ lójú ọlọ́rọ̀. <laughs> inú mi ń dùn mí o inú mi ń dùn mí ebi ń pa mí o ẹjọ́ ẹ bá mi pa wí kọ̀ǹkọ̀ ẹ bá mi pè ẹ bá mi pè ẹ bá mi pè mẹ́wọ̀ọ́ lákà ẹ bá mi pè mẹ́wọ̀ọ́ lákà àwọn èèyàn sunkún pé bí ń pa àwọn ẹ̀mí gẹ́gẹ́ bí ń pa mí ẹjọ́ ẹ bá mi pè mẹ́wọ̀ọ́ lákà o. ẹ bá mi pè bàbá Sokoti oh, o ẹ bá mi pè bàbá Sokoti ẹ bá mi pè Jídé Kòsọ́kọ́ o ibi ń payé o ibi ń payé ibi ń payé o ẹ bá wa pọ láyà igwe o ibi ń payé o ẹ bá mi pè mí wọ láká ibi ń payé o inú ayé o ojú ayé ń pòyì o. Ah! <laughs> ebi ń payé ojú ayé ń pò yìí. ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ rìn ẹ́ ẹ̀ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ mi mo béèrè question lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ níbo ni mẹ́wàá wà. àti ẹ̀gbọ́n pé ó ti ó ti sunkún báyìí ẹ jọ̀ọ́ níbo ni dáàdì mi ṣokotí wà bàbá mi ṣokotí bàbá mi jíde níbo lẹ wà ayé mi awíkóńkó bó lẹ wà mi ẹ máa bọ̀ ẹ súnmọ́ bí ebi payé ẹ̀yin lẹni kan dìbò fún aṣíwájú níbo lẹ wà ẹ jáde síta àti dídán ebi payé. nàìjà ó lórílẹ̀‐èdè rẹ <laughs> ọmọ wa ni ẹjọ́ ó ṣe o òun ni kẹjọ́ ó ṣe o bá a bá tí Tinubu bá wọlé kò ní sí kan tó jẹ́ Yorùbá nation mọ́ ẹ wàá rojú ayé lóde níbo lẹ ẹ jáde síta má tijú ẹ̀yin lẹ kàn bẹ́ẹ̀ fún gbogbo àgbà ńlá ayé ayé wo ẹ mọ̀ ẹ̀yin lẹ mọ̀ gbogbo àgbà ńlá ayé ló wò yín kò síbi tí wọn ò ti wò yín oskele mẹmẹmẹmẹmẹmẹ jẹmbẹ oskati roma maskoko mimi tó pion pion pion pion pion pion ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo sì ń ṣe yẹ̀yẹ́ mi tí ìbẹ̀rẹ̀ yẹ̀yẹ́ mi yẹ̀yẹ́ tí mo fẹ́ ṣe mi tí ìbẹ̀rẹ̀ ẹ̀ yorùbá ní awífúnni kó tó dá ní àgbà ìjàkadì yorùbá sọ yìí pé ó sàn ó dára ká gbọ́ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. ẹ̀yin tẹ́ ń wò mí ní facebook ọmọlúkà ni mò ń jẹ́ ẹ bá mi pín ètò yìí ẹ̀yin tẹ́ ń wò wá ní tiktok ẹ bá mi pín bẹ́ẹ̀ jọ ẹyọkan àbí méjì bẹ́ẹ̀ ṣáà bá mi pín ẹ̀yin tẹ́ ń wò mí ní youtube ẹ bá àmọ́ ju méjì mẹ́ta lọ ẹ pín wọn bá yín tẹ́ bá wà ń bẹ̀ ìbùkún yẹn ń bọ̀ lórí yín pẹ̀ kàn tí ẹ pín. àwíwíwí akékèké ayányányá pé ẹ wá ìyẹn èèyàn wa ẹjẹ àjọ fi inú kan ṣọjà ẹ jẹ́ ká jọ rízì papọ̀. <clears throat> ọ̀rọ̀ yìí kọjá tí Tinubu máa sọ pé òun fẹ́ wá túnṣe ọ̀rọ̀ yìí kọjá tẹ̀yìn sọ pé ọmọ yín ni àfi ṣe é èmi ò bá yín jà o mi ò dẹ̀ bínú sí yín because gbogbo yín ni mo nífẹ̀ẹ́ kò sí nínú yín tèmi àti ẹ̀ jà rí bàbá mi ṣoko tí ó wá sórí ètò mi lórí ọ̀rọ̀ yorùbá nation táàdé ẹjọ́ sọ̀rọ̀ bàbá mi ṣokotí bàbá mi jíde kò sọ́kọ́ àpàdé dáadáa nílùú àkúrẹ́ mbí tí mo dọ ẹ̀ lọ́ọ̀dọ̀ wọn táàdé sọ̀rọ̀ awíkóńkó ó lè bú mi rí bọ̀tẹ̀mí ò bú rí ìbá ìníjà pẹ̀lú rẹ rí mẹ́wàá láká ìníjà pẹ̀lú ẹ èmi àti ọjọ́ táwọn síra rí kò sí nínú yín tí mo bá jà rí kò dẹ̀ sí nínú yín tẹ́ ẹjọ́ ta mi ṣùgbọ́n òtítọ́ wọn ló máa ń lékè ni òtítọ́ máa ń borí ni ní gbogbo ìgbà ẹ gbọ́ òtítọ́ ó máa ń borí ni ó dẹ̀ dá ó dára gidi kọ́lọ́run bùyàn ní ọgbọ́n kéèyàn dẹ̀ mú ọgbọ́n yẹn kó mú lò. ẹ wojú mi dáadáa mò ń sọ gba ẹnu mi wípé gbogbo ẹ̀yin tí mò ń dárúkọ tẹ pẹ̀lú ayé láṣíwájú bloggers ọlọ́run bùn yín ní ọgbọ́n lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹ kọ̀ ẹ ò lu ọgbọ́n náà. bàbá kò sọkọ jíde babs bàbá sokoti igwe mẹwàá ehm, láká ehm, kí lorúkọ ẹ awíkóńkó kódà brọ́dà wa wà nbẹ̀ bóun tiẹ̀ ti sá padà kí mo lórúkọ ẹ̀ ń jẹ́ <laughs> omíyalé àti sugar boy gbogbo yín tẹ́ ẹ jọ lọ aṣíwájú blogger ẹ súnmọ́ bí. mi ò lérò pé ẹ lọ síta ẹ rí àwọn ìyà tó ń jẹ aráàlú lóòótọ́ la sọ yí pé Tinubu ò lẹ́mìí àti tún Nàìjíríà ṣe ǹjẹ́ ẹ ti àlérò pé ǹjẹ́ ẹ ṣàkíyèsí pé ṣe ni Tinubu dìkú ìyà tó ń jẹ wá ǹjẹ́ ẹ ṣàkíyèsí pé ṣe ló wá dìkú <laughs> màá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó fi dìkú fún yín dẹ́ẹ̀bà mọ̀ lẹ́ni ẹ tẹ́ ìtì yín kẹ́ torí ẹ̀yin lẹ sọ pé ká gbẹ́nu wa lọ ẹ̀yin lẹ pè wá lórí èèyàn burúkú ẹ̀yin lẹ sọ Yorùbá ni wá ẹ̀yin lẹ sọ pé ìkà ni wá mo ọmọ gbé ètò yìí ọ̀rọ̀ yá dọ̀dọ̀ ẹ̀. nígbà tá à ń sọ fún yín pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá ọ̀rọ̀ Tinubu ẹ̀yin bàbá wa wọ̀nyí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pariwo Yorùbá nation sẹ́ẹ̀ Yorùbá nation yìí nìkan lọ́nà tí Yorùbá bá jáde kúrò nù Nàìjíríà kò lè sí ìnira fún wa gbogbo ń tá máa fi jẹ́ orílẹ̀-èdè tá a fi máa ga láyé ọlọ́run ti ṣètò ẹ̀ sílẹ̀ fún ìran yorùbá inside henry god bless you ọlọ́run ti ṣètò ẹ̀ fún yorùbá ẹni ká gbẹnu wa lọ mo wo fídíò jíde kò sọkọ mo ó yẹ kí n gbé fídíò yẹn wá kí n play but mi ò fẹ́ nǹkan tó máa ru ìbínú sókè torí pé kí ni i love that man so much mo fẹ́ràn báwo tiẹ̀ mọ́ ṣùgbọ́n èmi ń sọ báyìí ní gbangba pé mo fẹ́ràn wọn lọ́pọ̀lọpọ̀ àti bàbá sokoti ṣùgbọ́n tí mo ń gbìyànjú àti sọ ni wípé lọ́jọ́ náà lọ́hùn nígbà tí bàbá Sokoti dé mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pè mí pé má trust bàbá yìí o a má má dára dé àwọn bàbá yìí <laughs> ṣùgbọ́n mo jẹ́ kó yé wọn mo ní tẹ́ ẹ bá ní ká má dára dé lágbájá ká má dára dé tàmẹ̀dù táwa la fẹ́ trust tá la fẹ́ tẹ̀lé ẹ bọ̀ lẹ́yìn tí mo pariwo tá a ké tantantan wọ́n rí wa bí ọ̀tá wọ́n rí wa bí èèyàn burúkú wọ́n wá parọ́ wọ́n gbé wọn wọ́n lọ Àbújá wọ́n ṣeré wọ́n ṣe gbogbo ẹ̀ <laughs> oníkàlùkù wọ́n bẹ̀ sí ní wọ́n dáṣọ sọ́rùn wọ́n wọ àǹkó wọ́n fi ń yan lójú tiwa àwa tá a dẹ̀ níbi lọ àjòkó à ń wòran. <laughs> ó mà ṣe o ó mà ṣe o. lẹ́yìn gbogbo atótónu gbẹgbàrúwo tẹ́ ẹ ṣe mo ń challenge gbogbo yín ni o àyàfi kẹ́ ẹ yá jáde kẹ́ ẹ sọ̀rọ̀ níbo la bá dé. ṣé rí èmi máa ń mú ọ̀rọ̀ mi pẹ̀lú máa analyse ọ̀rọ̀ mi bí mi ti ẹ̀ gúùdù tí mi kàwé tí mi mọ̀ nǹkan kan máa analyse ọ̀rọ̀ mi so that kó lè yé àtọmọdé àtàgbà àtẹni tó kà àtẹni tí ó kàwé á lè jọ yé wa papọ̀ mo sánájọ ọjọ́ náà lọ́hùn mo ní Tinubu ń padà ń bọ̀ wá ṣe pírẹsidẹǹtì yín yìí o ó dẹ̀ ń bọ̀ wá dìkú ẹrù yín ni ó ń bọ̀ wá fi ìyà jẹ yín mọ́ ni torí ẹ máa sunkún mo sọ lọ́jọ́ náà lọ́hùn ẹ̀yin tẹ́ mọ̀ pé mo sọ ẹ mọ̀ náà <laughs> Michael Fawowe God bless you thank you mo sọ lọ́jọ́ náà now ẹ wá túmọ̀ bí o ẹ̀yin bàbá mi wọ̀nyí tí mo dárúkọ ẹ farabalẹ̀ ẹ jẹ́ fún yín ní àwọn analysis mẹ́ta àbí mẹ́rin tẹ́ ẹ fi mọ̀ yìí pé Tinubu dì kún ẹrù wa mo bá eléyìí la máa mọ̀ pé Tinubu dé ó dìkú ẹrù wa. Yorùbá ní òrìṣà bó o lè gbè mí fi mí lẹ̀ bó o ṣe bá mi. I am still on my point èmi ò bá Tinubu níjà bí Tinubu ṣe dé tó dìkú ẹrù wa yìí ìdánilójú wà pé tó bá parí ìjọba tó bá lọ ẹni tó ń bọ̀ á tún dìkú ẹrù wa sí ni eléyìí làwa ń sọ fún yín pé this is how it will continue the best the only solution ẹ jẹ́ kí Yorùbá pull out ẹni ká gbẹnu lọ ní ọdún tó kọjá ní ọdún twenty twenty two nígbà tí ò ti sí election tí wọ́n sì ń campaign election mo jáde mo sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún yín mo ní ẹ má jẹ́ ká ṣe báyìí agbára tẹ́ ẹ ní ẹ jẹ́ kí gbogbo wa papọ̀ ká jáde sí gbangba ká protest ká kígbe fáyé ipe tí wọn ò bá ti separate nàìjíríà jáde kúrò ẹ yorùbá kúrò nu nàìjíríà kò ní sí election ẹ̀yin bàbá wa ẹ sọ̀rọ̀ ẹ dá sọ̀rọ̀ yẹn gbogbo yín pariwo Tinubu ni kódà mo rí kan nínú àyín dábì wa tí gbogbo yín mọ̀ tó bọ́ṣọ sí òhò nítorí Tinubu Tinubu ẹni tí mo fẹ́ràn ni o ẹ má jẹ́ ntàn yín o ṣùgbọ́n mo sọ fún yín pé kò sí ìgbàlá yín ìgbàlá ọmọ Yorùbá ò sí lọ́wọ́ Tinubu sẹ́ẹ̀. There is nothing Tinubu can do to help Yorùbá ebi àtẹnìkan máa ń sọ̀rọ̀ lẹ́ni mo máa sọ fún ẹni Tinubu pé ó wá ẹ ó bí mí nìyí ó ní bọ́lẹ̀ bá Yorùbá nation dé mo ní àwọn leaders wa náà la ní ká béèrè lọ́wọ́ ẹ̀ ó ní ṣé Tinubu á jẹ́ kán pin báyìí mo ní ibẹ̀ ní kẹjọkó who told you wípé Tinubu máa jẹ́ kán pin ẹni tó ra aeroplane tó lé ní two hundred billion fúnra ẹ̀ àwa sọ pé kẹ́ pín ẹni tó ra mọ́tò tó lé ní one billion naira fúnra ẹ̀ ẹyọ kan ni o ẹ̀yin expect ìpánikẹ́ ẹ pín ẹni tó ra yacht fúnra ẹ̀ tó fi ń gbádùn ara ẹ̀ yacht over fifty billion ẹ̀yin expect ìpánikẹ́ ẹ pín and many other things like that ẹ fi Tinubu lẹ̀ jẹ́jẹ́ kò sí bá yàtọ̀ ọ̀run kọjá Tinubu ò lè sọ pé kẹ́ ẹ pín kí yẹn dúró bẹ́ẹ̀ now wọ́n jẹ́ kí wá kọjá sí tí mo fẹ́ yànnàná ẹ̀ fún yín ẹ̀yin bloggers wa aṣíwájú bloggers gangan gangan nìkẹ́ ẹ̀yin dádì mi gbogbo ẹ̀ gbọ́ torí ẹ gbọ́dọ̀ jáde ẹ̀ṣẹ̀ gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Yorùbá gbogbo ìran Yorùbá lẹ́ṣẹ̀ ìdí tó lè tẹ́ fi ṣe Yorùbá ni wípé tó bá jẹ́ èèyàn lásán ló jáde tó sọ pé Tinubu for president Ọlọ́run ò lè bínú ṣùgbọ́n ọlọ́run rí àwọn kan lẹ̀ tí ò pè wọ́n ní celebrity tó pì kínní babájídé kò sọkọ tó pè ẹ́ ní celebrity láàrin ìran ọmọ yorùbá ó lè tọ́lọ́run bá fẹ́ fi àjùlọ hàn yín ó lè má jẹ́ kẹ́ ẹ débi tẹ́ ẹ dé yìí kẹ́ ẹ ti kẹ́ ẹ ti ya tọ́ọ̀gì tàbí kẹ́ ẹ ti ya ọmọ gáràjì tàbí kẹ́ ẹ ti ya nǹkan míì sáàrin ìlú tógo yín òfin nítàn bàbá ṣogotí ẹ lè ó lè jẹ ọlọ́run lè yí ìgbà yín ó lè yí gbogbo nǹkan kó jẹ́ pé kàkà kí ẹ máa fi di ìlú mọ̀ kájà ẹ̀ doni sinimá ó lè sọ yín di mẹkáníìkì ṣe mẹkáníìkì níbi tẹ́ ti ṣe mọ́ lábẹ́ mọ́tò kó jẹ́ bẹ̀rẹ̀ máa wà tí ò sẹ́ni tó máa mọ̀ yín. ṣùgbọ́n ọlọ́run mọ ìdí tó fi pe oníkálukú tó fi dá ògo oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdí nìyẹn tó fi jẹ́ pé kò sí ọgbọ́n tí ẹ̀dá alàyè lè dá kò lè yí kádàrá ẹ padà tọ́lọ́run bá dá ẹ pẹ̀lú ògo ògo yẹn á hàn kò sí tó bá jẹ́ láyé ògo yẹn tá a máa hàn ni. that is to tell you pé ọlọ́run mọ̀ ọ́ mọ̀ dá ògo mọ́ oníkálukú ni ìǹtẹ́ ẹ jẹ́ Babájídé Kòsọ́kọ́ ọlọ́run mọ̀ ọ́ mọ̀ dá yín bẹ́ẹ̀ ni ó ní yín lò. mẹ́wàá láká ìtò jẹ́ ọlọ́run mọ̀ ọ́ mọ̀ dá ẹ bẹ́ẹ̀ ni kó o bá lè dá tó o dà yẹn kó o bá torí pé ó ní tí ọlọ́run fẹ́ mú jáde látara ẹ. ayé kò tọ́ tv lọ délé kó o kú kú o ò ní yè. wọn ò ní là láyé àìrójú àìráyè ló máa ń dé bọ́mọ rí igbá lọlé kó rédèrèdè kó lọ gbẹ̀yìn ẹ nínú ilé mi tó ti sọ̀rọ̀ yẹn ẹ má bínú ẹ̀yin màmá mi olórí burúkú kan ló ń pè mí lólè o nínú program mi rí ti ẹ̀rọ ṣá o ṣùgbọ́n ìwọ̀nba kékeré tí mo sọ yẹn kó lọ ṣẹmọ lára mi ò fẹ́ mọ oríṣi èèyàn tó jẹ́ ò bá àjọkùnrin ò bá àjọbìnrin ò bá anybody tó bá wù kó jẹ́ ò bá jẹ́ nàìjíríà ló wà ìbá àjọkè òkun torí pé mi ò mọ̀ ẹ́ mi ò dẹ̀ ṣẹ́ ẹ́ mi ò ṣẹ́ ní ti fẹ́ ó dẹ̀ ń jáde òun sọ̀rọ̀ fún òun pé òun pè mí ní olè ìṣẹ̀dá mi á bá ẹ jà ó ní nísinmi ó ní nífọ̀kànbalẹ̀ mi ò fẹ́ mọríṣẹ́ ẹ̀dá tó jẹ́ mi ò dẹ̀ rẹ́dí àti fáìndì nípa ẹ ṣùgbọ́n ò ní nífọ̀kànbalẹ̀ inú ẹ ò ní dùn ayọ̀ ẹ ò ní kún mọ́ má bá yẹn lọ ẹ má bínú ẹ̀yin dádì mi so bàbá mi Jídé Kòsọ́kọ́ Sokoti Mewolaka um, hmm, brother wa Wikonko àtàwọn tó kù ọlọ́run mọ ìdí tó fi dá yín bó ṣe dá yín ó dá yín bẹ́ẹ̀ torí pé ó ní tó fẹ́ mú jáde lára yín tó bá jẹ́ èèyàn lásán ló sọ yín pé Tinubu for president àìmọye àwọn èèyàn lásán tí wọ́n sọ ọlọ́run ò ní ríro ṣùgbọ́n torí pé èèkàn ni yín nílùú ayé mọ̀ yín ọmọdé mọ̀ yín àgbà mọ̀ yín àlejò mọ̀ yín kò sẹ́ni tí ò mọ̀ yín ohun tẹ́ ẹ bá ṣe it is on record tẹ́ ẹ bá sọ ọ̀rọ̀ kan èèyàn ẹgbẹ̀rún ló sọ èèyàn mílíọ̀nù ló sọ ìdí nìyẹn tó fi jẹ́ pé ó yẹ kẹ́ ẹ lo ọgbọ́n tí ọlọ́run fún yín ọlọ́run bùn yín lọ́gbọ́n ṣùgbọ́n ẹ kọ̀ ẹ lò ó yẹ kẹ́ ẹ ro ọ̀rọ̀ síwájú kẹ́ ẹ ro padà sẹ́yìn kẹ́ ẹ tó conclude ẹ wo bójú ayé ṣe rí sìn yìí o ẹ wá wẹnulẹ̀ ẹ ọkọ o ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ pariwo fún wa pé Tinubu ni ọ̀nà àbáyọ àwa ò níjà pẹ̀lú Tinubu ṣùgbọ́n a mọ̀ pé Tinubu ò kì í ṣọ̀nà àbáyọ a dẹ̀ pariwo fún yín wá gbọ́ kàkà kí Tinubu ṣọ̀nà àbáyọ fún yín níṣe Tinubu wá dìkún ẹrù gbogbo wa ẹ wo ìwé tó wà lọ́wọ́ mi yìí lára àwọn machine tí mo rà rìsíìtì ẹ̀ rèé òun rèé ta ní ká máa fi ṣe ká máa wọnú igbó ká lè máa fi survey rìsíìtì ẹ̀ rèé mo ra machine ní twenty six three twenty twenty one òun rèé twenty six three twenty twenty one twenty twenty one ni mo rà mo fẹ́ kẹ́ wo orú machine tí mo rà one unit of complete TVS HLX plus motorcycle two hundred and seventy-two thousand only, two hundred and seventy-two thousand naira two hundred and seventy-two thousand ni mo ra mọ́ machine lọ́dún náà lọ́hùn nígbà Buhari Buhari ti ń palẹ̀ mọ́ ó ti fẹ́ máa lọ nígbà tí mo machine two hundred and seventy-two thousand ẹ̀yin ẹ̀jọ̀ mi ẹ bèrè èló ni wọ́n ń ta machine lọ́wọ́lọ́wọ́ this motorcycle lọ́wọ́lọ́wọ́ is one million plus ẹ lọ confam bàbá dé ó dìkú ẹrù wa kí ló fà tó fi rí bẹ́ẹ̀ different kind of policies tí di yín gbé wá pọ́lísì tó máa ní aráàlú lára pọ́lísì tó máa fìyà jẹ mẹ̀kúnnù pọ́lísì tí ò ní jẹ́ kí ọmọ aláìní lè sọ̀rọ̀ tí òfin ní lè jó oúnjẹ ẹ̀ẹ̀kan mọ́ ọmọ aláìní tó jẹ́ pé oúnjẹ ẹ̀ẹ̀kan ló ń lé lójúmọ́ bàbá gbé pọ́lísì wá tí ò ní jẹ́ kán lè jẹ oúnjẹ ẹ̀ẹ̀kan. nínú àwọn nǹkan tí àwọn mẹ̀kúnnù fi ń gbéra lára ẹ̀ lọ́kadà ẹlòmíì á lọ gbà láwìn ẹlòmíì á gbà wà lójúmọ́ á lọ gbà á wà á fi ṣiṣẹ́ oye tó bá ti pa á pín sí méjì á kó kan tó ní machine òun á kó kan sápò lára àwọn intí mẹ̀kúnnù tó fi ń gbé rí tó ẹlòmíì bá ti pa á lọlé ó lè kọ́kọ́ lọ bí tó ti máa já jẹun because okunnu ló fẹ́ fi gbé tìta okunnu ló fẹ́ fi gbé ajẹun eléyìí tó bá kù àgbélọ́lé afúnyàwó yàwó ajẹ ọmọ ajẹ nínú ẹ̀ èyí tó bá ní arúgbó sílé afẹ́fúnjẹ ọmọ á lọ skul wọn á ṣe wọn á mọ̀ that same motorcycle ẹ̀yin tẹ́ ẹ ń já mi ẹdẹlì you can testify to this oye tí wọ́n ń tà lọ́wọ́lọ́wọ́ TVS ló ń jẹ́ bẹ́ẹ̀ HLX TVS HLX lórúkọ machine yẹn ẹ mọ iye tó jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mẹ̀kúnnù ò lè lọbẹ mọ́ àwọn mọ́tò kéékèèké táwọn ẹlòmíín ń gba ìsọímẹǹtì ẹ tó fi ń ṣe iṣẹ́ láàrin ìlú tó fi ń jẹ tó fi ń bọyàwó àtọmọ wọn ò bí mẹ́tàlá ẹ dáa kó ló fẹ́ lọ ìdí ẹ lọ́wọ́lọ́wọ́ kóró pé one million naira táwọn èèyàn ń rà tí wọ́n fi ń ṣiṣẹ́ pé káwọn lè jẹ kóró pé ti di three million plus àwọn mọ́tò kéékèèké tọ́pọ̀lọpọ̀ ń gbìyànjú ẹ̀ ó ti dogun kí ló fà á pọ́lísì dádì yín tẹ́ kàǹpẹ́ẹ̀ sí ni o tí ò bá tiẹ̀ nígbà wá èròǹgbà mi àbí ìgbàgbọ́ mi ni pé ó yẹ kó lè tiẹ̀ fi wálẹ̀ bá a ṣe rí Tinubu ló gbé pọ́lísì tó lágbára dé ẹ gbé programu iṣẹ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ Sokoti ẹ jẹ́ kó dọ́dọ̀ Jídé Kòsọ́kọ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ Awikonko and many others. I don't have any grudges against any one of you. As a matter of fact, I love you. Ntẹ́ ṣe, ipo da ane suba ko Ṣùgbọ́n kò dáa rárá. Ọgbọ́n tọ́lọ́run bù yín, tọ́lọ́run jogún fún yín. Ẹ lò lórí ọ̀rọ̀ náà. Tẹ́ ni lò ní ẹ ní ibi tẹ́ wà lẹ́nu. Kò sí ẹ̀dá tó jẹ́ ọmọ Yorùbá tẹ́ ẹ bá kọjá lọ́dọ̀ ẹ̀ tó bá rí yín á rántí pé lára àwọn tó kàmpé fún Tinubu rèé tó ní ká dìbò fún Tinubu tá a dẹ̀ dín fún rèé lọ́nà kan tàbí kejì inú ẹ̀ kò lè dùn sí yín láéláé tẹ́ ẹ bá mọ̀ kẹ́ mọ̀ mo ń repeat Tinubu ò ń ṣe ọ̀tá mi kì í dẹ̀ ń ṣe ọ̀tá yín kì í ṣe wa ṣùgbọ́n tó wà níbẹ̀ ni wípé kò sí ìgbàlá ọmọ Yorùbá lọ́wọ́ Tinubu ìyẹn làwa sọ fún yín tẹ́ ẹ kọ̀ ọ́ tá a bá tiẹ̀ mọ kinní kankan àpò rẹ̀ sì ń kọ́. kí ló dé tí interest tó fò sókè kí ló dé tó bọ́ sórí oúnjẹ high interest lórí gbogbo nǹkan ó tún wà lórí oúnjẹ a bag of gbogbo yín lẹ mọ̀ bag of rice tá a rà ní thirty eight to forty thousand láyé Tinubu láyé Buhari a bag of rice today is eighty something thousand ìyẹn local rice yo. tó bá wá fẹ́ ra foreign rice wà á máa ní ninety something thousand tó bá fẹ́ ra foreign ninety something thousand naira mo dẹ̀ ń sọ fún yẹn lọ fọkàn balẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń rà ní ninety ẹ̀ ń ké tó o bá lówó lọ rà pamọ́ torí tó bá máa wọ November December Ma fi gbogbo nǹkan báyà fún ẹ pé ẹ ní rírà ní hundred thousand ẹ ní rí. ẹ ní rírà pọ́nbélé ní hundred kò síbi tẹ́ ẹ ti máa rí kí ló dé tí pọ́lísì tí Tinubu gbé wá tó fi ojú ń pọ́n àwọn mẹ̀kúnnù kí tí a ń ṣe mẹ̀kúnnù nìkan lójú ń pọ́n ojú ń pọ́n olówó ara ni olówó pẹ̀lú torí olówó tó jẹ́ olówó lóòótọ́ tó ná hundred thousand lójúmọ́ tó fi ń túra ṣe tó fi ń tún àwọn tó wà ní surroundings tó fi tún ṣe hundred thousand yẹn tó di one million mọ́ lọ́wọ́ tó di pé tí ò bá ná one million kò lè ṣe ẹ̀tọ́ ẹ̀ ẹ̀jọ̀ ṣé ara ò ní kan ara máa kàn ìyẹn lèmi ń sọ fún yín wípé Tinubu wá dìkú ẹrù wa ni ẹ̀yin dẹ́dẹ̀ sá vóòtì fún níbo lẹ́wà ẹ jáde ebi ń payé ebi ń payé ebi ń pa mẹ̀kúnnù ebi ń pa ọmọdé ebi ń pàgbà ìyà ń di àwọn èèyàn òbítíbitì ìyà it is true ẹ̀yin jẹun ẹ̀yin ló ń jẹjẹ bá fẹ́ jẹ oúnjẹ ẹ free mo ń wo bàbá mi ṣoko tí tó yan l'Amẹ́ríkà inú ẹ̀mí ní Canada inú bàbá dùn ó rìn lọ́dọ̀ àwọn ọmọ ọlọ́run á jẹ́ kẹ́ ẹ jóúnjẹ ọmọ yín pẹ́pẹ́pẹ́ bàbá. ṣùgbọ́n ẹni tí ò rówó rán ọmọ lọ lóyìnbó ńkọ́ tí ò dẹ̀ rówó tọ́mọ tí ò dẹ̀ ń ṣe pé kò wú kó má tọ́ tó jẹ́ pé Nàìjíríà ló dé bá tí ò rówó fi tọ́mọ tó jẹ́ pé Nàìjíríà ló dé bá tóun àtọmọ ẹ̀ tí wọ́n jọ ń ṣí ẹnu yàrá kan kan tó jọ ń sùn tó jẹ́ pé nàìjíríà ló dé bá tó tiraka ìyá tó fi ọmú owó gbámúlé láǹtà owó lápò owó síìpù owó better future tó kó gbogbo ẹjọ́ tó fi rán ọmọ ẹ̀ lọ skul tọ́mọ yẹn dé tí ò ríṣẹ́ kankan ṣe tó ń sọ lọ́kadà tó jọ́kadà ló ń ṣe kiri aláìní tó graduate tó dé tán nígbà tó dẹ̀ dé kò sáà ní sun títì yàrá kan tí ìyá àti bàbá ẹ̀ ń gbé ó bá wọn jóyìn níbẹ̀ òun náà bá wọn sùn bẹ̀. bàbá lóòótọ́ lẹ wà níbi tẹ́ ẹ wà yìí ní special place ọlọ́run ló gbé ló dáyé bẹ́ẹ̀ ayé òótọ́ gbá ó fi ìka wa yóò fi pòwe it is ìjọ òun ṣe tuntun sẹ́mi ọlọ́run ló gbé yín bẹ́ẹ̀ ẹ̀ sì ní jábọ́ ṣùgbọ́n ẹ ṣe ọmọ yorùbá sẹ́ẹ̀ ẹ ṣe ọmọ yorùbá I know the current price is four point three million naira now. Ee, eh, wọ́n ní kó ló pé ti di four point three million. Témo yẹn sọ pé three million nísìnyí. Kí ni mo fẹ́ mú jáde? Ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀. Ẹ wo price àwọn nǹkan bó ṣe gbówó lérí. Mo bá mo bá mo bá mọ ẹ bàbá kan ṣiṣẹ́ ilé ẹ̀. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ eléyìí ní twenty twenty two ara ẹ̀yìn èèyàn mi náà ní Yorùbá nation ni ìkúkú dákọ nígbà tí mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní twenty twenty two ilé tó ní kí n bá ń kọ́ tí mo bá ń kọ́ lọ nígbà a parí ẹ̀ ń sìn o ó ti wà ń bẹ̀ ó ti ó ti ó ti ṣí tó ti ń lò ó ṣùgbọ́n kí ni mo fẹ́ mú jáde ni pé nígbà mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ ilé yẹn èló ni mo ra blọ́ọ̀kù mo ra blọ́ọ̀kù mo bá ra blọ́ọ̀kù ní one hundred and sixty naira blọ́ọ̀kù six inches 160 naira six inches block nígbà yẹn 2022 160 naira as at today six inches block is 600 naira plus èló ni èló ni mo ra sìmẹ́ǹtì nígbà yẹn mo ra sìmẹ́ǹtì ní three thousand six hundred three thousand six hundred lẹ́nu kọ́ sìmẹ́ǹtì ti di nine thousand naira gbogbo nǹkan gbówó lérí owó ò dẹ̀ wọlé ìyà dẹ̀ ń jẹ àwọn èèyàn èló náà ń gba two bedroom tẹ́lẹ̀ láwọn ìlú àwọn ìlú tí nǹkan ò ti wọ́n èló ni wọ́n ń gba two bedroom àwa tá à ń rẹ́ǹtì ilé kiri àmọ́ àmọye tá à ń san highest ká san two fifty three hundred lówó two bedroom lẹ́nìí bó o bá ní six hundred thousand o ò lè gba two bedroom mọ́ bí tó o bá ní ni wàá gbé bùkátà ẹ lé lórí èló là ń wọ mọ́tò lọ Èkó tẹ́lẹ̀ one thousand seven hundred lẹ́ni ó ti di twelve thousand naira ìyẹn tán bá máa fún ẹ gágágágá tán bá máa tò ẹ sínú ọmọ bọ́ọ̀sì bí ẹja panla tán bá máa tò ẹ twelve thousand ṣùgbọ́n tó o bá fẹ́ jòkó kó fẹ̀ kẹ̀kẹ́ kó yan nínú sí ẹ náà ní gáràjì Wa á máa wá fifteen thousand sí twenty thousand naira. ẹ wá ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò ẹ̀yin rò pé kò kàn yín ni ó kàn yín mo sọ fún yín ó ní iye àwọn tó ń sèǹdí mẹ́sẹ̀gì sí mi lójúmọ́ ọmọlúkà ebi pa mí mi ì tí ì jẹun lénìí tó fi lẹ́nu iṣẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ ó mẹ́sẹ̀jì mi ọ̀gá tó jẹ́ pé àwọn èèyàn wà lọ́dẹ̀ àwọn ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa yes ọ̀gá wa náà nígbà tí ò bá sọ̀nà kankan tí ò sí ibi tí nǹkan ti lè dé ọ̀gá tó lọ́pọ̀tunity láti ní fifty thousand fifty thousand yẹn kò sí nǹkan tó tó gbọ́ nínú family by the time tó bá jẹ́ pé fifty thousand yẹn ó dé sí lọ́wọ́ ó gbẹjòkó ó yọ twenty ẹ̀fẹ́ lè ra ráìsì ó yọ ten ẹ fi lè ra ata àti tòmátò ó yọ ten another ten ẹ fi lè ra nǹkan báyìí ten tó kù pé kò fi sọmọ bọ́ọ̀ì owó tán wọn ò ní kí ló fẹ́ jẹ kí ló fẹ́ rà ordinary pé kó jáde kó ra ẹja ṣáwá kó wá fi ṣe bẹ̀ tó o bá ní one thousand náírà odindi kan o ò lè ra ṣáwá ṣáwá ṣe mọ̀ pé ṣáwá ò tún wọ́n tó ẹja aláràn tó o bá ní one thousand o ò lè ra ṣáwá ẹyọ kan tó bá wá ra ṣáwá nìkan ṣé ṣáwá nìkan ló fẹ́ ṣàjẹ ni tí ò ní ṣe ni kò sí gáàsì ni kò ní ò nílò gáàsì ò nílò òróró ò nílò tòmátò ò nílò àtàdé. ìdí dájẹ́rí tí ikú ń pọ̀ nìyẹn people were just dying because àwọn èèyàn ò rí balanced diet jẹ wọn ò rí diet gan jẹ débi tí wọn ti fẹ́ balance yẹ ṣé ẹni tí òòrùn jẹjẹ ẹlòmíì tó bá rọ opportunity ó bá ti wọn gàrí yẹn abọ́ gàrí olóye tó dà èló ni wọ́n ń tabọ́ gàrí tẹ́lẹ̀ ṣé ẹ gbàgbé ẹ ṣé tẹ́ ẹ bá gbàgbé ẹ pé mo wá polongo gàrí kan fún yín gbà kan gàrí Yorùbá nation tí a sílì sínú ṣáká tí mo gbé wá hàn yín èló là ń rabọ gàrí nígbà tí wọ́n ṣe gàrí yẹn is four hundred and fifty naira labọ gàrí lẹ́nìí kọ́ abọ́ gàrí ti di two thousand naira four fifty nígbà yẹn ó ti di two thousand now. ẹlòmíì bá rówó ra bọ́ gàrí yẹn sínú ilé two thousand yẹn á wá bẹ̀rẹ̀ sí ní pinmu mi ò gbọ́ rí lẹ́nu jọ́ mélòó kan ni mo rí àṣírí ẹlòmíì bá ra gàrí á dì í bìrìbìrìbìrì kọ́ ọmọ ẹ̀ bá mọ́ ọ́ ayé jésù ọba ọba ìmọ̀lẹ̀ ó di gàrí ó gbé sínú ibi tó ń gbé àpò aṣọ sí ó gbé pamọ́ síbẹ̀ àwọn ọmọ ẹ̀ lọ túbẹ̀ ẹnu ẹ̀ ló fi ń sọ fún mi o àwọn ọmọ ẹ̀ tú wọ́n tú báàgì débẹ̀ wọ́n ríbi tó gbé gàrí pamọ́ sí wọ́n gbé gàrí jáde wọ́n bá mu gàrí wọ́n parí gàrí nígbà tí ó sì kankan táwọn ọmọ náà fẹ́ jẹ òun dẹ̀ gbé pamọ́ pé òun á sàmọ́ bù díẹ̀ díẹ̀ kóun fi máa dinú mú sọ́dà òun á lè lọ́wọ́ sùn wá bóyá àwọn àrí kankan mú wálé fáwọn. àwọn ọmọ discover gàrí ibi tó gbé sí ó wá sọ fún mi pé tóun bá máa ra next one ó ní nínú tọ́lẹ̀tì lòun á lọ gbé sí ó ní wọn ò tiẹ̀ ní fúnra ó lọ́ọ́ di dáadáa pẹ̀lú nylon wọn lọ kí bọ́bì kan nínú tọ́lẹ̀tì ó ní wọn ò ní fúnra. jésù ọba ìjọ á di dáadáa pẹ̀lú nylon á lọ kí bọ́bì kan nínú tọ́lẹ̀tì ó ní wọn ò ní fúnra láyé láyé pé inú tọ́lẹ̀tì ló ń gbé gàrí sí poverty ìyà kò le tó bẹ́ẹ̀ kí dáàdi wa tó wọlé èmi ò sí lára àwọn tí ò ní sòtítọ́ fún yín máa sòótọ́ fún yín ọlọ́run fẹ́ràn yín ọlọ́run bùn yín lọ́gbọ́n ó bùn yín nímọ̀ ṣùgbọ́n ẹ lò ó bó ti tọ́ àti bó ti yẹ ọ̀rọ̀ délẹ̀ ń sin gbogbo yín sá lọ gbogbo yín lẹ̀ ń jẹun bàbá mi sídé kò sọkọ sẹ́ẹ̀ kì í jẹun ni ẹ̀ ń jẹun n tó wù yín lẹ̀ ń jẹ. n tó wù yín lẹ̀ ń jẹ bàbá sokoti tó wù yín lẹ̀ ń jẹ awíkóńkó gbogbo wa la mọ̀ tó wù ló ń jẹ ẹ ń jẹ tó ẹ fẹ́ ṣùgbọ́n àwọn tẹ́ ẹ sọ fún pé kán dìbò lọ́jọ́ kìíní àná ẹ lọ wo wọn o ìmí wọn ò rí gàrí mu o ìmí wọn ìyà ń jẹ o ẹ wá wo oríṣiríṣi pọ́lísì tíjọba Tinubu wá ń gbé jáde tó wá fara ní àti Tinubu bá wọlé kò ní sí strike mọ́ ṣé ẹ mọye strike ẹ mọye oṣù tí wọ́n ti fi strike lẹ́nu tí Tinubu wọlé ẹ mọye ìdádúró tó ti wáyé lẹ́nu tí Tinubu débẹ̀. mo ń sọ eléyìí kì í ṣe pé mo fi ń blame Tinubu kì í ṣe pé mo fi ń cast yẹ ṣùgbọ́n mo fi ń sọ̀rọ̀ fún yín ni pé ìta sọ fún yín pé Tinubu ò lè ṣe kankan nípa Nàìjíríà òun lásọ yìí ṣùgbọ́n síbẹ̀ ó máa dìkú ní tí Tinubu bá parí tó bá lọ ẹni tó ń bọ̀ tó máa wá dìkú wà ní. àyàfi tí gbogbo yín pariwo ẹ jẹ́ kó ní kálukú we are not supposed to be suffering like this kò yẹ ká máa jẹ ìyà bí ẹni ọlọ́run kẹwàá beyond àwọn even kọjá èrò wa ọlọ́run ti kẹwàá kò sí tí a nílò láti jẹ́ orílẹ̀-èdè àmúyangàn tọ́lọ́run ò fún wa what else do we want from God ọlọ́run fún wa ní ọ̀rá ilẹ̀ bẹ́ẹ̀ bá ṣá ilẹ̀ lásán ọlọ́run ti fi ọ̀rá síbẹ̀ fún wa nínú omi ọlọ́run fi ọ̀rá síbẹ̀ fún kò sí tí a nílò tọ́lọ́run ò pèsè fún ìran yorùbá kò sí tí ibo tí wọ́n nílò tọ́lọ́run ò pèsè fún wọn kò sí dáwọn ọ̀sá tàbí fúlàní tí wọ́n nílò tọ́lọ́run ò fún wọn ọlọ́run ṣètò oníkálukú fún ni lọ́nà ọ̀tọ̀ lọ́nà ìyanu àsọdùn àròsọ òun ní kẹ́ máa sọ pé tá a bá pín ìyà jẹ fúlàní ìyà jẹ ojú kòkòrò ló mú káwọn fúlàní kan àtàwọn haúsá kan sọ pé àwọn ò gbà pé ká pín kì í dẹ̀ ń ṣe àwọn fúlàní gan ló ní àwọn ò gbà ká pín bí kì í ṣe àwọn elite wọn àwọn èèkàn wọn wọn ò lè ìkà tí wọ́n ń kó nàìjíríà tí wọ́n ń kó jẹ lára wọn bó ṣe wà nílẹ̀ yorùbá àwọn ni wọ́n tọ́jọ́ fi mọ̀ṣọ̀kan tí wọ́n sọ pé àfitá àwọn ò ní gbà ká pín láéláé tó ń gbé orin àbòsí jáde do tongan tramedefa in broda who wastan will you pay tongan tribe so ẹ̀yin tí ẹ mọ̀ náà pé tongan àti tribe yàtọ̀ ẹ dẹ̀ wá ń gbé wa mọ́ra àwọn yẹn náà sọ pé ká má pín gbogbo wa pátá la mọ̀ yìí pé ọlọ́run ṣètò oníkálukú fún kò sí ẹni tí ọlọ́run ò ṣe fún àfẹni tó ní tèun ò tó ojú kòkòrò àtàìnítẹ́lọ́rùn òun ló mú kọ́ mọ gàǹbàrí ọmọ fúlàní tó fi sọ pé orí ìmọ̀lú òtó òun láti mú gàrí if not kò sí ní tí wọ́n fẹ́ tọ́lọ́run ò ṣe fún wọn. kò sí tí wọ́n fẹ́ tọ́lọ́run ò fún wọn God has blessed this land beyond our imagination ara àwọn orílẹ̀-èdè tí wọn ò ní nǹkan tá a ní ebi ò dẹ̀ ń pa wọ́n o wọ́n dẹ̀ ń jẹ wọ́n mú o wọ́n líìvù o ṣùgbọ́n kí ló wá dé kí ló fa tiwa tó fi jẹ́ pé ìyà la yàn ṣé ká sọ pé àṣìlẹ̀ Yorùbá yà sí ni àbí Nàìjíríà ní ká sọ pé àṣìyà sí àṣìyà sí Nàìjíríà ni ọlọ́run tó dá wa ní yorùbá mọ̀ bá ṣe rí kó tó dá wa bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ wo gbogbo nǹkan bó ṣe rí ẹ wo bí gbogbo ẹ ṣe wá dorí kodò ìrìn ò ṣe é rìn mọ́ oko ò ṣe é lọ oko àti lọ sóko dogun yorùbá mi ò mi ò mi ò torí pé bóyá kí n wá bá ẹ̀yin kọ́ ni mo torí ẹ̀ wá ní yes àwọn aṣíwájú blọgà mo torí ẹ wá ẹ ṣe ọmọ Yorùbá ẹ lọ bẹ ọmọ Yorùbá awítàwí mẹ́wàá lákájáde kò jọ ẹkún kò jàròyé ẹ̀yin ìjọba ẹ fẹ́ pàwọ́ ah, mo máa láìkì mẹ́wàá pé I don't know ó ní ìmọ̀rísì tó fi já àwọn tí mo fẹ́ràn gidi wọ̀nyí ni wọ́n lọ rìn sí irú ọ̀nà yìí honestly though my love means nothing to you of course ṣùgbọ́n èmi ọlọ́run tó dá mi tó dá gbogbo yín mọ̀ pé mo fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ i don't know why tó fi jẹ́ yín tí mo wá fẹ́ràn yín lẹ wá lọ yà sọ́nà tí ọ̀tọ̀. mẹ́wàá lákàáyé sí ìdíje nítorí pọ́lísì kan tíjọba gbé jáde pé tọ́mọ yóò bá pé eighteen inú mi dùn ó fúnra rẹ̀ ó fọ́ dáadáa fún yín i don't need to talk about it gbogbo irọ́ tí ìjọba hun jọ síbẹ̀ mẹ́wọ̀ọ́ láká fúnra ẹ̀ ti tu yẹ́bẹ́yẹ́bẹ́ ó ti fọ́ fún yín pé a mọ ń tẹ́ ẹ ń gbìyànjú láti ṣe àwa ti rí ṣùgbọ́n I don't need to be telling you again mi ò nídà tí ìṣẹ̀ máa tún ìṣẹ̀ máa ní mò ń sọ rárá láyé wọn yẹn mọ́. tọmọ ò bá pé eighteen kò ní lè ṣe waec waec níbi tá a ti rí ọmọ fifteen years láwọn foreign country tó ní phd tó ní masters ọpọlọ náà fi ń kàwé ọpọlọ lẹdùkéṣọn ọpọlọ tẹ bá dẹ ráwọn ọmọ àsìkò yìí ẹ mọ̀ yìí pé Ọlọ́run bùn wọn lọ́pọlọ lọ́pọ̀lọpọ̀ ọpọlọ tí wọ́n ń lò tí wọ́n fi ń dá oríṣiríṣi ara tẹ̀yìn rí bí nǹkan burúkú ẹ bá ṣàmì wọn lásìkò kán rìn ìrìn tó yẹ kán rìn lásìkò kò ní sí ìnira bọ̀tí bẹ́ẹ̀ kọ́ ni mò ń lọ thank God pé mẹ́wàá láká ó ti sọ̀rọ̀ lé lórí thank you my sister Zion Rita God bless you thank you Ọlárewájú God bless you thank you so much I love you. mẹ́wàá láká ti fúnra rẹ̀ ó ti yan án mẹ́wàá láká àná tó ní ká gbẹ́nu wa lọ ẹ̀yin ẹ̀yin ọlọ́tẹ̀ẹ́ dìtẹ̀ mọ́ Tinubu ẹ̀yin ẹ̀yin ẹ̀yin Yorùbá nation ẹ̀yin fake Yorùbá nation ẹ̀yin afẹnujáwáyà afẹnuwúgẹ́ẹ̀tì afẹnugba nation that is what Gbéwọláká said yesterday about us bọ inú mi dùn pé lẹ́nìí òun gan lọ ó realize ó understand nǹkan tá a sọ fún lọ́jọ́ kìíní àná nobody is against Tinubu tó bá jẹ́ wípé on a government foundation tó bá jẹ́ òde orílẹ̀-èdè tí foundation ẹ̀ ẹ bá mi pín program yìí ká jẹ́ kó dọ̀dọ̀ mẹ́wàá la ká fúnra ẹ̀ tó bá jẹ́ pé orílẹ̀-èdè tó jẹ́ pé foundation ẹ̀ dáa tí ò sí pé ìbẹ̀rù kan wà níbì tí ò TikTok ẹ ṣé gan ẹ má bá mi tẹ ẹ má bá mi tẹ ẹ má bá mi tẹ ẹ má like ẹ ẹ ṣé gan God bless you for me God bless me for you too thank you. alówó ńlé bàbá àlíyá God bless you Adekunle Ramon Ọlọ́run àpọn yín lé ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ojú ọ̀nì tí yín o Ayọ̀bámi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun ṣeun ṣeun Jeremiah Akin Okun God bless you thank you ojú àní tí yín ẹ ṣeun. to call the whole story short ẹ̀yin aṣíwájú bloggers ẹ̀yin lẹ wá ní ká vóòtì fún aṣíwájú o àwa dẹ̀ gbàgbọ́ pé pàṣíwájú ò bá tiẹ̀ wá ní ṣe nǹkan kan fún wa kò yẹ kó dìkú ẹrù wa ẹ jáde apariwo kẹ́ Tinubu pé kó sayé dẹ̀rọ̀ kó rìdíùsì íńtírẹ́sì tax rate tí Tinubu gbé jáde òun ló mú kí ìlú le o tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ mọ̀ ẹ lọ bèrè oye tó fi ń clear mọ́tò ẹ lọ bèrè oye tó fi ń clear container abẹ́ ẹ gbàgbé ni pé Nàìjíríà ò produce anything everything is imported abẹ́ ẹ ti gbàgbé ni bàbá mi Jídé Kòsọ́kọ́ bàbá mi Sokoti ìyá mi Mẹ́wàláká Awíkóńkó brother mi gbogbo yín ẹ ti gbàgbé ni pé Nigeria does not produce anything everything tó fi dórí oúnjẹ tá à ń jẹ is imported tó o bá wá import ọjà wọlé o kó ọjà wọlé o import ọjà wọlé ọjà tó o import wọlé wọ́n ti ń ẹni ten million fifteen million pé òun ni wàá fi clear container yìí kọ̀ńténà kan wọ́n ní kó lọ wá fifteen million tí wàá fi clear tó o bá ti lè san fifteen million yẹn wọ́n máa sì sí kọ̀ńténà yẹn mọ́ ẹ lọ́wọ́ o wá wá fifteen million yẹn o kò mọ ọjà tó dẹ̀ wà nínú kọ̀ńténà ó lè má ju ọjà ten million naira tó rà síbẹ̀ má gbàgbé o wàá ṣìpù ẹ̀ débi o lẹ́yìn shipping tó débi wọ́n ní kó o san fifteen million kó lè fi clear ó wá kó fifteen million yẹn mọ́ ten million tó fi rajà ó di twenty five million bóyá o fi five million eh, five million naira o fi ṣìpù ẹ̀ débí ó di thirty million naira now ẹ sọ fún mi ọjà tó wà nínú kọ̀ńténà orí ẹ̀ náà máa pín bóyá in tó wà nínú kọ̀ńténà yẹn bóyá this s two harbour ó lè jóun ló wà nínú kọ̀ńténà by the time tí kọ̀ǹténà bá wá láti mo sanwó tí mo kó jáde màá pín thirty million naira yẹn màá pín ilé orí hábà yìí ni o àmọ́ ìdí kò lè jẹ́ thirty million torí tí n bá ṣòwò ó di dandan kí n jèrè o ó di dandan kí n jẹ èrè this thing tí ò yẹ kó wá ju one thousand naira by the time tèmi náà bá fi èrè tèmi létí bá wá pín ilé orí ẹ̀ á wá di tí mò ń tà ní thirty thousand naira báwo lára ò ṣe ní ni aráàlú báwo ni ìnira yẹn ò ṣe ní pọ̀ ṣùgbọ́n tí n bá rọra gbé ọjà ten million mi wọlé tí mo fi five million ṣíìpù ẹ̀ wọlé tó jẹ́ fifteen million tí ìjọba ní òkè lọ fi five million lọ fi lọ fi clear ẹ̀ tí mo fi five million clear tí gbogbo ẹ̀ jẹ́ twenty million twenty million sí forty million ẹjọ́ ṣé kò sí difference ni ẹ̀yin ò rí pé ìyàtọ̀ máa wà ń bẹ̀ ni kò possible kí n tajà yìí kí n wá ta ní twenty thousand tàbí kí n ta ní thirty thousand tí n bá clear ẹ lówó tó less tí interest orí ẹ tó bá less. mo ń ṣe àwọn àlàyé eléyìí fún yín ni kẹ́ ẹ bá lè mọ̀ categorically pé policy Tinubu òun ló mú káyé le kókókókókó mọ́ everybody. òun ló mú kìlú le kókókókókókó everybody fi ń complain it is true àwọn ayé ti ń complain tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ sọ fún dádì yín Tinubu ẹ sọ fún dádì wa rádà ẹ má bínú ìsọ àwa dádì ẹ sọ fún pé lèyí tó ń ṣe wọ̀nyí ó kú díẹ̀ káàtó mo dẹ̀ ń sọ fún èèyàn síwájú blọga yìí ni kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ tó bá yẹ pé ẹ fẹ́ ṣe ń sìn níṣẹ́ ló yẹ kẹ́ ẹ tún kóra yín jọ bẹ́ẹ̀ ṣe kóra yín jọ gbà yẹn kẹ́ ẹ ṣe program lápapọ̀ kẹ́ ẹ jẹ́ kí bàbá rí tẹ́ ẹ bá ṣe wọn ara wọn tá a gbé ẹ bá wa ara wọ ẹ̀bẹ̀ sí ẹ bá wa bẹ́ẹ̀ pé kó torí tọ lọ́rùn kó ṣàánú mẹ̀kúnnù kó bojú àánú wáyé kó ṣàánú gbogbo wa pé ìlú nira ìlú le the policy is too much ìyẹn ni ah, láì nìkan mọ fún yín o tẹ́ bá mọ tax táwọn èèyàn ń san lóríṣiríṣiríṣiríṣi báwo ni nǹkan ò ṣe ní nira ẹ gbọ́ pọ̀pọ̀lọpọ̀ kọ́mìnì sá lọ àwọn kọ́mpìnì tó ń ṣe tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe oògùn tá à ń lò tí wọ́n wà nàìjíríà nítorí tax policy and many other things tó jẹ́ pé ó fún wọn ní reason láti get out of Nigeria wọ́n jáde ciprotab tí mò ń rà ní one thousand naira ciprotab di ten thousand naira ten thousand naira torí ọlọ́run sí protab oògùn typhoid pé ká ṣàkó sẹ́nu ká lò ó for typhoid to treat typhoid infections tààrà ní one thousand naira ciprofloxacin àbí kí náà ń pè ciprofloxacin five hundred ciprofloxacin five hundred bọ́n ṣe ń kọ́ nìyẹn is now ten thousand naira because company tó ń bá wa ṣètò ẹ̀ tẹ́lẹ̀ wọ́n náà ti lọ nígbà tí táàsì bá fẹ́ pa wọ́n àwọn èèyàn dẹ̀ nílùú ẹ̀ èmi náà dẹ̀ lówó mi dání jẹ́ kí n lọ kó wá láti India ma wá lọ ṣàtà ẹ̀ wá láti India ma kó dà sínú kọ̀ǹténà nígbà tí bá fi kọ̀ǹténà gbé bọ̀ mo mọye tí mo ná tí mo bá débí mo mọye tí mo tún fẹ́ san kán tó gbà kí n clear ẹ̀ báwo ni ò ṣe ní dọ̀wọ́n gógó ẹ lọ́wọ́ báwọn èèyàn ṣe ń kú ẹ̀yìn ò lè mọ̀ náà ibi tí ẹ jòkó sí ẹ lè mọ̀ ìhélà fáwọn tó ní asthma inhaler three thousand naira three thousand five hundred tẹ́lẹ̀ is nineteen thousand to twenty-five thousand now ó depend bí quality ẹ bá ṣe rí nineteen thousand to thirty-five thousand ẹ̀yin aṣíwájú blogger iṣẹ́ wà tẹ́ lè ṣe o orúkọ yín ò bàjẹ́ o èmi ò gbàgbọ́ pé ó bàjẹ́ bí nǹkan bá dẹ̀ bàjẹ́ ó ṣe é tún ṣe ìyẹn tí ò bá ti kọjá àlà bó ìṣe wà ipò ìtí ìkọjá àlà ẹ jáde síta á sàn kẹjọ jáde papọ̀ torí bẹ́ẹ̀ ṣe jáde papọ̀ láyé ìgbà náà lọ́hùn tẹ́ ẹ nìkan dìbò fún Tinubu ẹ jáde bẹ́ẹ̀ kẹ́ ẹ rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu kó gbé àwọn pọ́lísì yẹn kó gbé kó bá wa dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ torí ẹni tó ń bọ̀ òun náà tún gbé tiẹ̀ bọ̀ tóun bá parí ìjọba tiẹ̀ tó lọ ẹni tó tún máa gbàjọba lọ́wọ́ ẹ̀ ìyẹn náà tún gbé tiẹ̀ bọ̀ bó la fẹ́ kọrí sí bó la fẹ́ yá ibo la fẹ́ yá. vitamin c ní nàìjíríà tó o bá ra vitamin c nàìjíríà inú a máa bí ẹ torí a máa gbọ̀n bí eléyìí ni orí nǹkan bá mi mú wá nìyí tí mọ́mì mi kan bá mi mú wá láti uk ló ti bá mi mú eléyìí wá tí wọ́n bá máa ta eléyìí ní nàìjíríà báyìí wọ́n lè sọ pé fifteen thousand naira this vitamin c màámi tó mú wá fún mi ojú òní tì yín ẹ dàgbà ẹ dògbò orí mo gbádùn ẹ láti jẹ́ ọ̀tán ti bá mi mú dé mò ń lò ó ni pẹ̀lú yọrùn wọ́n lè ní fifteen thousand ní nàìjíríà kí ló dé kí lẹ̀ṣẹ̀ wa kí la ṣe ṣé ṣé ṣé ká sọ pé a ṣe ayé wa ni tàbí ká sọ pé a ṣe orílẹ̀-èdè yà sí. ẹ̀yin aṣíwájú bloggers Babájídé Kòsọ́kọ́ bàbá Sokoti àtẹ̀yìn tí mi ìdárúkọ adé Buhari gbogbo yín lẹ́jọ́ wà ń bẹ̀ bọ́tù èmi ò tiẹ̀ ń ta sáde Buhari ní tiẹ̀ ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa Jídé Kòsọ́kọ́ mò ń sọ̀rọ̀ nípa Sokoti mò ń sọ̀rọ̀ nípa Wikonko mò ń sọ̀rọ̀ nípa kí lorúkọ ẹ̀ Mewolaka mò ń sọ̀rọ̀ nípa Mewolaka mò ń sọ̀rọ̀ nípa àwọn Sugar Boy àti Omiyale gbogbo yín yẹn pátápátá ẹ mọra yín ẹ jòkó kẹ́ ẹ ṣe ìpàdé ẹ jọ jáde papọ̀ kẹ́ ẹ jọ rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu wọ́n mọ̀ yín tẹ́ ẹ bá jáde dára rawọ́ sí pé kó gbé pọ́lísì ẹ̀ wálẹ̀ kí nǹkan tiẹ̀ lè dẹrùn kò sí èyí tó nira kò sí èyí tó níyàn lára tó èyí tó níyàn lára tó policy clearing custom mi ò rí ó ní ó ní èèyàn lára kọjá àfẹnusọ ó kù sọ́wọ́ yín o ẹ jáde ẹ bá wa polongo ẹ bá wa rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu pé kó jọ kó gbé wálẹ̀ kí àwọn mẹ̀kúnnù tiẹ̀ lè mí díẹ̀ ọjọ́ náà lọ́rùn ó ní let the poor breathe àṣẹṣe ló ń pòwe fún wa pé òun máa suffocate wa ni òun máa fún wa lọ́rùn pa ni ká má lè mí ẹ bá wa bẹ̀ o ẹ̀bẹ̀ la bẹ̀ pé kó dẹ́ẹ́dẹ́ẹ́ kára lè tu mẹ̀kúnnù díẹ̀ kì para náà máa tu everybody débi táyà ṣùgbọ́n àti ẹ̀dẹ̀rùn díẹ̀ ẹ sọ fún wọn pé ṣe la bẹ̀ ẹ̀yin aṣíwájú bloggers ẹ̀yin èèyàn mi tòótọ́ tí mo láìkì pa ah! ẹ lọ ṣe tí mo sọ fún yín o àmọ̀ràn ni o látòrí ìtẹ̀mímọ́ ni o ọlọ́run ló rán mi mo dẹ̀ ti jẹ fún yín jésù olúwa wa àmín ó yá kọ tiẹ̀ jáde ìbùkún ní forílẹ̀-èdè yorùbá kọ́kọ́kọ́kọ́kọ́ má jò pẹ́ ìbùkún ní forílẹ̀-èdè yorùbá ò tí kọ tiẹ̀ ni kọ́ mi ìrọ́wọ́ ẹ̀. ìbùkún ní forílẹ̀-èdè Yorùbá.